وخير الهدى هدى محمد صلى الله عليه واله وسلم شر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أكرم وأكرمكم السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú أنا lórí الأصول الثلاثة بشكوى محمد بن عبد الوهاب عليه رحمة الله بشكوى محمد صالح محمد صالح بن عثيمين في في شرف يضمن سلعي تسوية وين في أجي بابا بي في شكوى محمد بن عبد الوهاب tí wọ́n sàlàyé nípa àwọn nǹkan tó ṣe pàtàkì àwọn nǹkan mẹ́ta tó ṣe pàtàkì láti pé ká nímọ̀ nípa rẹ̀ tí a bá wá nímọ̀ nípa rẹ̀ tán láti máa ṣiṣẹ́ tọ̀ ká máa lò ó. ọ̀gbẹ́ náà wọ́n ti ń sàlàyé fún wa pé túláàsì ní sábà pé àtàlọ́ àtàlákọ̀nà ọlọ́run bá rí jọlá òun náà ló dá wa wọ̀rọ̀zákọ̀nà òun náà ló sì ń pèsè ìjẹun fún wa wọ̀lámìyẹ̀ tó kùnà àmàlà òbí ti wá kalẹ̀ lásán بل أرسل إلينا رسولا الله بارك ولا أروا سوى ومن أطاعه دخل الجنة الدعوة تليه شيء يوى الجنة ومن عصاه دخل النار أنت بواقع تليه شيء أنت بواقع تليه دخل النار يوى البيت يوى نتواجه بالقيامة so, uh, ibi tá a bọ́rọ̀ dé tá a ti jọrọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ọmọnà àbọ̀ àhú dákàlẹ̀ jẹ̀nà ẹ̀tọ́ wa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ tọ́lọ̀ bá àti jọlá ń tó tiwa yóò wá lè jẹ́nà bọ́lá ti rí eléyìí Sheikh wa ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ní wàhálà mustapha dùn ní qawlihi wọ́n ní àárí àǹfààní eléyìí ẹ̀ àmà ibi ẹ̀tọ́ bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam yóò wà lìjẹ́ náà tó wá lìjẹ́ alìkìyàmà nínú alukur'an gbọ́dọ̀ wọn náà wà lìjọ́lá tó sọ fún wa nínú alukur'an pé wà á bí ọlọ́ha wà rọ̀tún ọlọ́ọ̀bà lìjọ́lá ní ẹtẹ̀lé ẹtẹ̀lé allah ẹtẹ̀lé òjíṣẹ́ la'allakum turhamun kẹ́ẹ̀bá lè wà nínú àwọn tí ọlọ́ọ̀bà lìjọ́lá kẹ́ bákan náà nínú àyà míì اللهم بارك لكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين اللهم بارك لنا ẹ̀sà lápá tètè lọ sí ibi àforíjì ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ olúwa yín ẹ̀sà lápá tètè lọ sí ibi àjẹ́nà ọgbà ìlera tó jẹ́ pé ardu as-samawati wal ard tó jẹ́ pé ẹ̀bú àjẹ́nà yìí ó tó gbogbo sámà wàyí ìdásílẹ̀ ìmọ̀tẹ́kì ọlọ́run bá rí pé ọlá ti parí kíkalẹ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ olùpáyà tó àdìgbòbí ayà yìí náà ọlọ́run bá rí pé ọlá sọ̀rọ̀ nípa àlùjánnà pé ìsìn bẹ̀ fáwọn tó bá páyà ọlọ́run bá rí pé ọlá. wọ́n ní ayà míì ọlọ́run bá rí pé ọlá wọ́n yìí tẹ́ ìrọ̀ ọ̀túnlá wọ́n yìí tẹ́ ọlọ́run bá àlejò ló fi irú ẹni náà wọlé sínú ọgbà ìjẹra tẹ́jìrì ìgbàsí al-anhar ọgbà ìjẹra tó jẹ́ pé akérèmọdò ìsàlábẹ́ kọ́ọ̀lì ní àfihàn ọlọ́run bá àlejò láti wọ́n máa bẹ́ẹ̀ lọ́gbẹ́ nínú ọgbà ìjẹra so a eléyìí náà ń tọ́ka pé sátẹ̀lá ní sallallahu alaihi wasallam òun náà ní máa ń ṣe sábàbí pé yóò fi wà lóṣẹ́ náà. bákan náà ọlọ́run bá rí jọlá tó sọ fún wa nínú àyà mi pé wọ́n máa ń yẹ sẹ́yìn láhà wọ̀rọ̀ fún ilá ẹni tó bá tẹ̀lé Allah tó sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ wọ̀yá ṣálá kí n fáyà Allah ẹ kí n ṣe kí ni ní bẹ̀rù Allah wọ̀yá ṣẹ́kì kí n fáyà rẹ̀ báwo la yíká mú mú ibà ìwò ọlọ́ọ̀bà àdìsẹ́ láì ní àwọn wọ̀nyí àwọn náà làwọn tí wọ́n jèrè inú sóra míì inú sóra tó lè sá ọlọ́ọ̀bà àdìsẹ́ lá ó ní wọ́n máa yẹ kẹ́kẹ́ láhà wọn lọ tó ẹni tó bá tẹ̀lé àwọn tó bá tẹ̀lé òjíṣẹ́ fàwùlá ìta máa lẹ̀rí iná àdáàmà láhùn alẹ́ ìwé ọlọ́ọ̀bà àdìsẹ́ lá ti wá àwọn wọ̀nyí wọ́n wà pẹ̀lú àwọn tọ́lọ́ọ̀bà àdìsẹ́ lá ti dẹ̀ra fún mínà nàbìjì nínú àwọn ànábì ọlọ́ọ̀bá àlejò ọlọ́kọ̀ ọ̀pàpọ̀ máwà nẹ́bí wà sùdèké àtàwọn tí wọ́n jẹ́ àwọn ẹni òdodo ọ̀ṣùhàdá àtàwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́ọ̀bá àlejò ọlá wà sọ́ọ̀lì hì àtàwọn tí wọ́n jẹ́ àwọn ẹni eré wà hásùnà ọ̀lá ìgbà rọ̀bì ẹ̀kọ́ àwọn tá a dápọ̀ yìí àwọn náà ti ń da so a rí bí náà tàlọ́lọ́ọ̀bá àlejò ọlá ni yóò wà pẹ̀lú gbogbo àwọn tá a sọ yìí òun náà ni wà Allah tó ti tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ inú suratul Ahzab ọlọ́ọ̀bá àríkẹ́ láti sọ fún wa pé wa man yuti' Allaha wa rasulahu ó ní ẹnikẹ́ni tó bá tẹ̀lé Allah tó ti tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ faqad faza fawzan azima irú ẹni báwọn ó jèrè kéèyàn tẹ̀ lánàá ẹni tó bá tẹ̀ lánàá bí sallallahu alaihi wasallam ẹ̀sán tọ́lọ̀ ọba àlejò ọlọ́sàn rú ẹni bẹ́ẹ̀ <clears throat> òun náà ní pé kó fi sínú ọgbà àdẹ̀ra tó bá di ọjọ́ ọ̀gbìn al yadkhuluna aljanna anábì ní gbogbo ọ̀nà wà aljanna alùmọ̀ wo òun náà ràdí sallallahu alaihi wasallam sọ alùmọ̀ anábì pín sọ́nà méjì ẹ̀ ummatu da'wa òun náà ní gbogbo èèyàn pátá tí iṣẹ́ anábì sallallahu alaihi wasallam dé sí bọ̀ wọn lágbàdo ti gbá anábì nílé àti yahudi ni àti kristiani ni àtàbọ̀ọ̀sà ni gbogbo èèyàn pátá tí iṣẹ́ anábì dé sí bọ̀ wọn ummatu da'wa ni gbogbo pátápátá òun náà ni Ànábì sallallahu alaihi wasallam wá pè àwọn àjọ ẹlẹ́ẹ̀kejì iná ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ummatul ijaba àwọn náà ni àwọn tí wọ́n dáhùn ẹ gbogbo yẹn náà pè àmọ́ ètò gbogbo yẹn ló dáhùn àwọn tó dáhùn làwọn mùsùlùmí ìlànà wa láwọn gbogbo wa ànábì ní ilà man abà àfẹn tó bá kọ̀ àfẹn tó bá takú tó bá lọ́wọ́ wọ àlùjánnà ànábì ní òun nìkan ẹ́ ànábì òun ní wọ ọdún kíláàsì nígbà tó jẹ́ pé òun nìkan òun náà ló takú fúnra ẹ̀ ni òun àwọn sàbí wá bí ànábì tó ọmọ yáàbá ya Rasulullah táwa ní ó takú ẹ́ tàbí jí láta ìrẹ́dọ́gba tí ó wà lóhun takú fóun níwà ìjẹ́nà nítorí pé kò fẹ́ni sí irú ọ̀rọ̀ kò ní ni kò ní ṣe ní kàyéfì ẹ́ kọ́dà kó má jẹ́ àlìjẹ́nà gan ẹ́ kó má jẹ́ ọgbà àlìjẹ́nà kó jẹ́ ni káwá sọ pé tọ̀ ogun

قال أنزل الله عليه وسلم وصفه من أطاعني ẹni tó bá tẹ̀lé ní ànábì man ata'ani ẹni tó bá tẹ̀lé ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní dakhala aljanna irú ẹni tí ó wà aljanna ta'atu rasul ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ó lágbára púpọ̀ nínú ẹ̀sìn òun náà ní ẹ̀sìn rọ̀ mọ́ tá a bá ti yọ ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kó nínú ẹ̀sìn kò sí islam mọ́ ẹ̀ nítorí ànábì sallallahu alaihi wasallam òun náà ni wà síkọ̀tù bẹ́ẹ̀nàná wà bẹ́ẹ̀nàlá òun náà ni intermediary láàrin wa àtọ́lọ́wọ̀ bá àlìjọlá tí ẹ bá ti wá yọ ìtẹ̀lẹ́ta sallallahu alaihi wasallam ẹ ọ̀nà wo ni ó wà lóhun gbà tó fi máa Allah subhanahu wa ta'ala ibo ni ó ti lóhun rí àwọn ọ̀nà tí ó máa gbàjọ́ sí tí ó ìtẹ̀lẹ́ta anábì sallallahu wá sọ fún wa ah, ìgbàgbà tó odò tó fẹ̀ ní ẹ́ tó jẹ́ pé ó rọ kíríká gbogbo nǹkan ni ìtẹ̀lẹ́sà Ànábì sallallahu alaihi wasallam níbi àlámàrí ẹ̀sìn wa ẹ́ èyí tó ní ṣe pẹ̀lú àwọn àbíọ́kàn ìdẹ́ yóò bá ní lábíọ́kàn ẹ́ tún láàsì òun náà ló gbọ́dọ̀ sí pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kí lábíọ́kàn rẹ̀ nípa Allah subhanahu wa ta'ala tó jẹ́ Ànábì ẹ́ làbúdà min ta'ati rasul níbi àwọn ọ̀rọ̀ tá máa sọ jáde lẹ́nu nínú ẹ̀sìn ẹ́ a gbọ́dọ̀ fi tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam nínú àwọn tẹ́tà máa ṣe oríkèríkè ara wá ṣe nínú ẹ̀sìn a gbọ́dọ̀ fi tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam ẹ́ gbogbo àwọn kan tá bá máa ṣe láti tẹ̀lé tàbí wọ́tẹ́rì gbogbo àwọn tá bá sílẹ̀ náà tá à ní ṣe ẹ̀dá àmì débi tọ́lá yìí ká fi tẹ̀lé àmì sallallahu alaihi wasallam kó má jẹ́ pé ìfẹ́ ò bá fi wù ẹ̀yọ́ wa sọ pé ah, eléyìí àgbọ̀dọ̀ sáà ní eléyìí so irú eléyìí ànábì náà lèyàn máa fi gbogbo ẹ̀ òun náà lèyàn máa fi tẹ̀lé so iná ló pàdé jẹ́ pé tẹ̀lé bá ànábì sallallahu alaihi wasallam tó lágbára púpọ̀ ni téèyàn bá lóun sọ ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àbọ̀wọ̀n lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam kò sí lànà mi tó lé ní o yóò gbé ilé e nu àlùjáde tó bá gbé ọgbẹ́ ìdàgbé àmà òun náà ànábì ti sọ yìí ànábì ni máa sọ àní ẹni tó bá tẹ̀lé mi dakhala aljanna ànábì ni wà aljanna so ìtẹ̀lítà nàbí sallallahu alaihi wasallam yìí ó wá kó ó rọ kíkà ogun gbèsè ayé wa o ká tẹ̀lítà nàbí sallallahu alaihi wasallam bí jọ́sìn ká tẹ̀lítà nàbí sallallahu alaihi wasallam fi akhlaqiyat níbi àwọn wà ẹ agbọ́dọ̀ tẹ̀lítà nàbí sallallahu alaihi wasallam náà bẹ́ ẹ mo lẹ́sìn ẹ mo ní àjọkàn mi dá ẹ ìjọ èyí kí wọn dáadáa ní gbogbo ẹ so eléyìí nìkan kọ́ tún láàsì náà ní káṣe kíni kátó kó tó kù náà òun náà ní kíni níbi àwọn al-akhlaqiyat àwọn tó ní ṣe pẹ̀lú ìwà sí ní àmà kọ́sí rẹ̀ wọ́n tó ń tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam ìwà ọwọ́ rẹ̀ ọgbọ̀dọ̀ wọ́n fi jọ tàbí sallallahu alaihi wasallam ọgbọ̀dọ̀ lódodo bí ànábì sallallahu alaihi wasallam ọgbọ̀dọ̀ láàánú bí ànábì sallallahu alaihi wasallam ọgbọ̀dọ̀ lámàánà bí ànábì sallallahu alaihi wasallam ọgbọ̀dọ̀ máa ṣàánú àwọn èèyàn ẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ gbọ́dọ̀ tútù ọ̀rọ̀ ẹnu rẹ̀ gbọ́dọ̀ dá bí ànábì sallallahu alaihi wasallam gbogbo táwọn tí wọ́n bọ̀ bá sàdéhùn kò máa kama kò bá sọ̀rọ̀ fi bàbá fi sí ọlọ́dọ̀ ká bá bó ṣe rí ká má wá wájú pé èsì tí ọwá ti báyìí kò ní ànábì mo fi ànábì mo jọ tó ká máa bá lọ́wọ́ ẹni tó bá lóun tẹ̀lé tàbí pé tá a bá wá ń bá lọ́wọ́ rẹ̀ yìí àwọn tí wọn ò ṣe ìbára ẹ̀sọ̀ láwà lè sọ́lá kọ́ wọn anábí ò ní kọ́yà ní nǹkan tí ó dáa ẹni tí máa ń wà tí ó dáa tó ti lóhun tẹ̀lé àrẹ ẹ̀sọ̀ láwà lè sọ́lá òun yà ní tiẹ̀ láni nítorí pé tọ́lọ̀ fi rọ̀ àrẹ ẹ̀sọ̀ láwà lè sọ́lá òun náà lọ́wọ́ àrẹ ẹ̀sọ̀ láwà wà ilẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́ọ̀bà àlejòọ́lá ẹ̀ ó fi gbogbo ìwà tó dáa ẹ̀ òun náà lọ́ọ̀bà àlejòọ́lá tẹ̀ ẹ̀rọ̀ fún wa sallam ìtawà wà lẹ́nu tí nǹkan mi tó yàtọ̀ wa sallam àwọn àgbẹ̀ ṣe ìtọ́ nìjẹ́ irú ẹgbẹ́ ìtàní jẹ́ lérè ẹ̀ ipa ìtàní ká lágbàní ilẹ̀ ọ̀nà àwa ní sàfihàn nǹkan yẹn sínú ẹ̀sìn ọlọ́run àti ní sàfihàn nǹkan yẹn wa sallam ẹ̀ẹ́sẹ̀ àbárẹ̀ ní ṣe súnà ó wá parọ́ ẹ̀wọ́n ṣe súnà ó ṣe jìnà ẹ̀yàn ṣe súnà ó jalè ẹ̀yàn ṣe súnà àbójẹ̀ wá wọ hijab àwọ́wọ́ nìkọ́ọ̀bù wá sí tọ́gá bí òdá kìí ṣe nìkọ́ọ̀bù láàbù kìí ṣe hijab òun náà láfẹ́sùn kan kìí ṣe súnà ní sọ̀lá àlẹ́sọ̀ láfẹ́sùn kan ẹni òun gangan fúnra rẹ̀ láti mí òun láàgbọ̀ pé tó kù díẹ̀ káàtó ló tó a ma wá ẹwọ nìkè anábì ní ẹni tó bá tẹ̀lé wọn anábì ò gbé ẹni kẹta kalẹ̀ ẹ anábì ìrẹ́ tó bá tẹ̀lé ṣéhùn kan ìrẹ́ bá tẹ̀lé wòlíì kan ìrẹ́ bá tẹ̀lé mùkádàmù kan ìrẹ́ bá tẹ̀lé kàlífà kan ẹ ní kéyìn ó tẹ̀lé alaihi wasallam tó ní ká tẹ̀lé wọn yìí òun náà la gbọ́dọ̀ tẹ̀lé nítorí pé òun nìkan lọ́wọ́ ọba àlejò lásán kò níbi àṣìṣe tó bá fẹ́ tẹ̀lé náà nílòótọ́ wàhálà pa ìmọ̀ ọmọ tẹ̀lé ó lè ṣàṣìṣe ọláfàáyé ni wọ́n máa tẹ̀lé ó lè ṣàtìgbọ́ ọláfàáyé ni wọ́n máa tẹ̀lé ó lè gbàgbé ẹ́ ọláfàáyé ni wọ́n máa tẹ̀lé ìfẹ́ ẹnu ó lè ṣe kí ni àdámọ́tọ́nà ọba àdúgbò ládá ó lè borí ẹ̀ lásìkò yẹ kó wá wí tí ò ṣe kí ni tí ò fẹ́sì mu àmọ́ tó bá jẹ́ pé ànábì sallallahu alaihi wa alihi wa sallam so ànábì nìkan ọlọ́ọ̀bà àlejò láti sọ kó o ní gbogbo àwọn ìtọ́ta sọ yìí ìtọ́lọ́ọ̀bà àlejò láti rà òun náà lè jẹ́ fún wa so ànábì sallallahu alaihi wa sallam dakhala al-jannah so assurance wà fún anábì ni yóò wà al-jannah wa man asani anábì wà ní ẹ̀tọ́ wá takò àgbẹ̀ ní ẹ̀tọ́ bá takò ní wọ́n ní ìyàrá mẹ́bì ní lápọ̀ tún wọ́n lápò sí ni wọ́n lọ wọ́n ní sáà mẹ́bì ní àṣẹ ní wọ́n ní tí wọ́n bá àwọn bàbá rẹ̀ tí wọ́n ṣe òun náà ni wọ́n máa ṣe fún ìtakùtà sallallahu alaihi wasallam wọ́n lá nẹ́bí ẹni a máa ṣe yìí oníkòsí ẹni tó kúrẹ̀ tó lé ní ọmọ ṣe ẹ gbogbo tó bá ti ní ànábì ní ò dáa òun náà ni máa ń wọ́ sí gbogbo tó bá láàrín ní sọ̀lá wà lọ́sẹ̀rẹ̀ ń pa ọ́ ni ìwárí ṣe jẹ́ mọ̀já ìlẹ́nu ẹlòmínú tòwúrò àwọn nǹkan wọ̀nyí à ó léwu ga o ànábi ní ọmọ náà àtọ́ ní ẹni tó bá ti takò àṣẹ ní tí mo náà ṣe ìtọ́tọ́lọ́wọ́ ti ṣe ànábi ní pọ́kọ̀t àbá ànábi ní irú ẹni bẹ́ẹ̀ ṣe kíni irú ẹni bẹ́ẹ̀ ti takú ẹ̀wọ̀ ìdí tí ànábi sọ pé ẹni tó bá wú ẹni tó òun náà ni kánàbí ó pààyàn láfẹ́ tí ẹmọ́ tẹ̀lé àti àmẹ́sì sallallahu alayhi wa alihi wa sallam tó a bákan náà ẹ wọ́n máa àkọ́ ní anábì ní ẹ̀tọ́ wá tẹ̀lé ẹ̀tọ́ wá takò mí ẹ anábì ní dákàlà náà anábì ní ruẹ̀gẹ́ a yóò wọ iná tó bá di ọjọ́ ìgbéde àlùfíàmà tó kí wá ní ẹ̀rí ẹ àti ẹ̀rí fún àlùjànnà láti mọ al tí wọ́n lè rí láti wá ní pé ẹgbẹ́ ò bá tẹ̀ lánàbí ẹ́ ìdàkejì àlùjánnà ni ó wọ̀ tó bá jẹ́ ògbìdà lùkìyàmà òun náà ni iná tó bá jẹ́ lùkìyàmà wọ́n ni eléyìí àádá aidan haf eléyìí òdodo ní lóòótọ́ tí ẹgbẹ́ ò bá tẹ̀ lánàbí sallallahu alaihi wasallam yóò jí àmì tó náà a nínú àwọn gbọ́nà ọlọ́ọ̀bà àlùkìyàmà ti ń bọ̀ wáyìí ọlọ́ọ̀bà àlùkìyàmà sọ pé wa man ya'si Allah wa rasulahu ẹni tó bá ṣe Allah wa rasulahu tó fi ṣe ànábì sallallahu alaihi wasallam ọ̀nà wọlé ló pàtẹ́ òfìṣẹ́ ànábì òun náà ni kó mọ́ ṣe gẹ́ni kí ọmọ tẹ̀lé tó wá kí ọmọ sọ pàtẹ́ ìlànà ànábì sallallahu alaihi wasallam wa yata'adda hudud Allah tí sì ń kọjá àlá Allah subhanahu wa ta'ala àwọn àlá tọ́lọ́wọ́ bá àlùsọ̀lá làkàlẹ̀ fún wa nínú àwọn àlá èyí tó wá dájú nínú àwọn àlàtọ́lọ́ ńlá kalẹ̀ wípé mọ́jẹ bẹ́ẹ̀ òun náà ni àṣírìkù billah òun náà ni kí ni pa nǹkan nípa kò mọ́lọ́wọ́ bá àlejòlá àwọn àlà ọlọ́run ni a gbọ́dọ̀ débẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àlà ọlọ́run bá àlejòlá ni ọlọ́run wá ní ẹni lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ yóò kìí ṣe pé yóò ṣe kí ni yóò wà bẹ́ẹ̀ báyìí báyìí ìgbà kan yóò tún wá jáde kìí sọ ọdún tó oṣù kìí sọjọ́ ẹ̀yìn ọlọ́ọ̀bà rẹ̀ pẹ̀lá ní káàdì dání yẹn yóò wà nínú láyẹ̀ sí ha wà láwù àgáàbù muhi ọlọ́ọ̀bà rẹ̀ pẹ̀lá ní ìyà ìyà yẹpẹrẹ ẹ̀yìn ìyà tí máa yẹpẹrẹ èèyàn ìyàwó ló pèèyàn lé tẹ́lẹ̀ kò sí gbogbo ìyàbá pátá ẹ̀ àbùkù ní ọlọ́ọ̀tún wá fi kí ni ó tún fi ìyẹpẹrẹ ó tún fi ròyìn irú ìyà rẹ̀ nílé òjẹ́ tó bá dijọ́ gbéra kìyàmà lórí kíni lórí pé kó tẹ̀lé tà nàbí sallallahu alaihi wasallam bákan náà nínú àyà mi nínú suratul Ahzab ọlọ́run bá àlejò wọn man ya'sillah ẹni bá sẹlọ́n warasula ló sẹ òjíṣẹ́ rẹ̀ faqad dalla dalalan mubina ìtọ́nirú ẹni tí ò pamọ́ ẹni tó bá ti yapa àṣẹ ọlọ́run láàrin ní báyìí o tẹ̀lé tọ́lọ́run ó yapa àṣẹ ànẹ́bìsọ̀láwà alẹ́ òṣèlám ó tẹ̀lé ìlànà ànẹ́bìsọ̀láwà alẹ́ òṣèlám ó yapa ẹni gbangba ẹni táàkó pamọ́ táàkiri ní tó hàn báyìí ọlọ́run bá lè tẹ̀lá nírú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ọ̀nà tó sọnù sí ànù tó fojú hàn ní tí ò pamọ́ bákan náà nínú súrọ́tù ọlọ́run ẹni tó bá sí ànábì tó bá sí Allah tó tẹ òjíṣẹ́ rẹ̀ tí ó tẹ̀ láti ẹwọ́n ọlọ́run bá nìkọ́ láti fàyè ìnà láhù náàrọ̀ jahannama kọ́ọ̀dì fi nà fi ha abàdà ọlọ́run bá nìkọ́ láti dájúdájú iná jahannama ń bẹ fúru ẹni bẹ́ẹ̀ kọ́ọ̀dì fi nà Ah, òun náà ni díẹ̀ nínú àwọn àyà tó ń tọ́ka pé léèyàn bá ta léèyàn bá ta kó àti ànábì sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ àdìyà yóò jẹ́ díẹ̀ tó bá jẹ́ ọ̀gbìn àlùfíàmà tó kí wá lẹ̀ rí láti nà àdì òun náà ni àdì ta ti ta sẹ́yìn ni ẹni tó bá ti ta kó àti èmi ànábì sallallahu alaihi wasallam ànábì ní dákàlà náà ànábì ní irú ẹni bẹ́ẹ̀ yóò wọlé tó bá jẹ́ àlùfíàmà tó eléyìí ń jẹ́ alákọ̀ọ́kọ́ nǹkan mẹ́ta tí wọ́n ní ó ṣe pàtàkì tó jẹ́ kí gbogbo mùsùlùmí òdodo ká nímọ̀ nípa rẹ̀ láti máa tẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ẹ̀ àṣàníyá masala ẹlẹ́ẹ̀kejì òun náà ni o se pataki to je ki gbogbo musulumi ododo ka won nipa re lati maa teto o eleekeji ninu e e asaniya mosala eleekeji oun naa ni pe annallaha la yarda ayisoke yushraka ma'ahu ahadun fi ibadatihi la malakun muqarrab wala nabiyyun mursal والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا شيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله وانا لا تجي نصوص الكامة هنا لكي أن الله لا يرضى أقول ملامة أجو قلون نيونو الله أبا لسولك نيونو أن يشرك معه أحد في عبادته فكي يوفى كي يوفى نكاني بابا ما نبي جوز الله أبا لسولك نيبا كوما كيوم كوما كيوم kó máa ń pèyàn papọ̀ mọ́lọ́wọ́ bá àlejò ọlá kó máa ń pè àlejò nípapọ̀ mọ́lọ́wọ́ bá àlejò ọlá ọlọ́wọ́ bá àlejò ọlá ò ní yọ́nú sí níbi ìjọsìn láàmàlẹ́kùn mọ́kànlọ́m ọlọ́wọ́ bá àlejò ọlá ò ní gba màláìkà kò ní gbà ọláyè kò ní yọ́nú sí kéèyàn máa pe màláìkà kan tó súnmọ́lọ́ ẹ́ àwọn màláìkà súnmọ́lọ́ ẹ̀ jìbìrì alẹ́yìsálàm òun náà ni aṣíwájú àwọn màláìkà bó ṣe súnmọ́ lọ́wọ́ bá àlejò ẹ tó máa wá pé kíni kó máa pé jìbìrì tó fi ẹ̀kọ́ fi wa bá a lè bọ̀ lá wa orí lọ́dọ̀ jìbìrì kó máa àánú lọ́dọ̀ jìbìrì kó máa ìdáàbòbò lọ́dọ̀ jìbìrì gẹ́gẹ́ bí wọ́n ti máa kọ́ síbi àwọn ọ̀pá níbi àwọn ya ìlú àjíríyá jábára ya ìlú àjíríyá ìtọ̀ọ̀fí tó gbogbo àwọn irú àwọn nǹkan báyìí nìsín ẹ ìpè pẹ̀lú ọlọ́run ní wo pé ẹsẹ̀ ní màláìka mi náà ní lórí mi náà mo dá wọn lórí mi náà ní pẹ̀ wọ́n tẹ́ kó o máa wá pè wọ́n ọlọ́run ní yọ́nú oṣù o wala nabiyyun mursal kọ́dà òjíṣẹ́ tọ́lọ́ọ̀bà ànábì tọ́lọ́ọ̀bà àdúgbò láti jẹ́rán ẹ ọlọ́run ní yọ́nú tuntun kéèyàn máa pè kéèyàn máa wá pé yá nàbí yàlá ẹ yá mo pè rẹ ànábì ọlọ́run bí òkè ànábì sallallahu alaihi àwọn ènìyàn máa sọ pé yá rasulallahi kó bìyẹ́ di ilé òjíṣẹ́ ọlọ́run ẹ mọ́sàgbà ọwọ́ mi ẹ wọ́tàdára tẹ̀ ní lépa bá mi ẹ̀ tó sọ ó sọ ọ̀nà náà ń tẹ́lẹ̀ ẹ̀ wà ń tánà ní òjò kí ni kó lépa bọ́ fún gbà wọ̀gbẹ́ wà ń tà á dì ó lè wọ́n ní ẹ̀yà àtàlẹ́ ní bàbá mi o so anabi yẹn ti bàbá ẹ̀ nìkankan bàbá rẹ̀ náà ló bí ọ máa ká na muhammadun ahadi lè jẹ́ àríkan anabi yẹn ti bàbá ẹ̀ nìkankan ní gbogbo yìí o òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní sọlá so eléyìí nínú àwọn ìtàtọ́lọ̀ ọba àlejò lóò ní ọdún sí ni ẹ́ ẹlòmíwá lè yá Rasulullah yá nàbí yá kí lóun wí nínú tó ń pè sallallahu alaihi wasallam fún so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìtàtọ́lọ̀ ní ọdún sí ni bọ́lá ti fẹ́ ànábì tó ní àwọn ànábì ọlọ́run tó bá fi lè pé tó wá béèrè kan ẹ̀ tó yẹ kó tó ti yẹ kó pọ̀ ọlọ́run ọlọ́run bá lè nígbà ẹ̀ ọlọ́run bá lè fi ọlá ọba òjòwú ni ẹ̀ ọlọ́run bá lè ọlá jowú ju ọlọ́run bá lè ọlá jowú ju báwọ̀ ẹ̀dẹ́ yẹ̀ fi máa jowú lọ ìkánà àwọn tàbí ànábì ìjọ́nù láyà rẹ̀ yìí ànábì ìgbà tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ànábì wọ́n sọ̀rọ̀ nípa pé téèyàn bá bá ìyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin kan ọwá bọ́kùnrin kan pẹ̀lú ìyàwó rẹ̀ nulé ìkan bẹ ìkánà àwọn tàbí ànábì sáàdì alábi bẹ́ẹ̀ ṣe ní ní sáàdù jòun tóun tàbí náà ló bá débẹ̀ ọlọ́run jòun jù bá lọ ọlọ́run jòun jù pé irú ẹjẹ́ ní ìlú ó ṣe nídàájọ́ yìí ọlọ́run jòun jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tọkọ wa mú ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àríjọlá bá ṣe òkó ma kó wa gbé fẹ́dà kan ọlọ́wọ́ bá àríjọlá kò ní ṣe gíní ọlọ́run nígbà ó yóò sì fìyà rẹ̀ jẹyàn tó bá díjọ́ gbé dàrí fìyà mà so àwọn ní ẹ̀rí lórí eléyìí òun náà ní pé wàá mẹ́rin masajida lillah gbogbo àwọn mọ́sálásí pátápátá gbogbo àwọn àyè ìforíkalẹ̀ fọlọ́wọ́n bá àlejò ọlá ní oríṣiríṣi ara wa fọlọ́wọ́n bá àlejò ọlá ní ṣe bàlá àtẹ̀dẹ̀rú bá aláàyè àhàdà ẹ má wàá pè kankan mi ẹ má pè kankan nípa fọmọlọ́wọ́n bá àlejò ọlá látẹ̀dẹ̀rú bá aláàyè àhàdà tó ẹlòmíì bẹ tó jẹ́ pé òun ò tiẹ̀ fi ọlọ́run rárá àwọn yóò bẹ àwọn màláhì tẹ̀gbọ́n òjẹ́ ìgbà pọ́lọ́wọ́n kan sáńbẹ́ ẹ̀ tó àwọn yíò ọ̀sọ̀ ni wọ́n nǹkan ní ni wọ́n pè àwọn míì jẹ́ tó jẹ́ pé èdè òun náà Allah wọ́n tí ọlọ́wọ́ ìtumọ̀ sí kíní wọ́n ìtumọ̀ pé nǹkan ní ìpapọ̀ mọ́lọ́wọ́ bá ní kíọ́lá wọ́n máa pe ọlọ́run wọ́n tún máa pe màláíkà wọ́n máa pe ọlọ́run wọ́n tún máa pe àlìjẹ̀nú wọ́n máa pe ọlọ́run wọ́n tún máa pe náà ṣéèkù wáyé náà tẹ̀lé ní alẹ́ rahmatullah wọ́n wá ń sàlàyé ìtumọ̀ ẹni ìtaàkà ilẹ̀lẹ̀ kejì fọlọ́hùn ní yọ́nú sí kéyìn oṣù kíni kéyìn pàǹtẹ̀ nípa pọ̀mọ́ wọ́n ní àyè almasala tó sàníyà mimma yajibu alayhi alayna ilmuhu àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìtó jẹ́ pé ọ̀ràn ìyàn ní fún wa ká pé kẹ́nìkan kan pa kẹ́yẹ̀ pa ẹnìkan kan papọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀ bal huwa wahdahu al-mustahiqqu lil-ibadah bal huwa wahdahu al-mustahiqqu lil-ibadah ọlọ́run bá àlejò ọlọ́pàá ó ní ká òun náà ní kí òun náà ní ṣíṣe fún àmọ́gbọ́n àbúhá rahimahullah tí wọ́n sọ pé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada ẹ ọlọ́run bá rẹ̀ fiọ́lá lónìí gbogbo àwọn ibi tá a ti ń forí kalẹ̀ ẹ má wàá pé nǹkan tá a ní ìpapọ̀ mọ́ ọlọ́run bá inú suratul jinn ọlọ́run bá rẹ̀ sọ eléyìí فنهى الله تعالى أن يدعو الإنسان مع الله أحدا لا تنو آية الله بالك ولا قف ومنيا أنك قد قلت تنفق مع الله سبحانه وتعالى والله لا ينهى عن شيء wọ́n ní ọlọ́run bá àlejò ọlọ́sì ní hánà tó ká má ṣe nǹkan kan ilà wọ́wọ́ wà láyọ̀ gbọ́ àbí kó jẹ́ pọ́lọ́run fẹ́ nǹkan òní ọlọ́run ò yọnu sí nǹkan náà òun bá àlejò ọlọ́wọ́ bá rí tọ́lọ́ sì yọnu sí ìzégèdè rí fáwọn ẹ̀rú ẹ̀ kò yọnu sí kéyìí ó sa aláìmoore sí ọlọ́wọ́ bá rí tọ́lá wà é tẹ́ ṣúrúwú ọlọ́wọ́ bá rí tọ́lá tẹ́ bá wá dúpẹ́ tẹ́ mórí ọlọ́wọ́ bá rí tọ́lá tẹ́ ìjọsìn fún nìkan ṣoṣo yàtọ̀ hùlẹ́kùn ọlọ́wọ́ bá rí tọ́lá yọnu sí fún yín tó ìtumọ̀ náà ni pé ọlọ́wọ́ نعم الله عليه وسلم يقول إيه فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين الله عليه وسلم يقول أبا يرسوا بني لا يرين أبا يرسوا فإن الله لا يرضى عن القوم الفاسقين الله عليه وسلم يرسوا عن جوة بجي جوة يفوكين ẹ̀ ó yàn bá ti jẹ́ débèrè tọ́lọ́run tó yà kò kí ẹ̀ kọ́dà bá fẹ́ràn rẹ̀ táwọn bá fẹ́ràn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bá sí bẹ́ẹ̀ kò sì fẹ́ràn rẹ̀ wọ̀ṣíríkù ìṣe tọ́lọ́run ìyá tọ́lọ́run wọ̀ṣíríkù ipa lè mọ̀hárọ̀ bá ti kúkúrú wọ̀ ṣe so ọlọ́wọ́ bá alẹ́kọ́ lásọ àwọn tí làkàtà sí náà òjíṣẹ́ láti wá gbógun ja ẹbọ láti wá gbógun ja ìpàǹkan wà fún ọlọ́wọ́ bá alẹ́kọ́ lá wọ̀lùkọ̀dọ́ wà lẹ́yìn má láti wá ṣe kíni láti wá ṣe ìdájọ́ lórí wọn láti wá kásẹ̀ wọn lẹ̀ kó ní gbogbo àwùjọ ọlọ́wọ́ bá alẹ́kọ́ lásọ fún anáàlùkọ́ láti fi wọ̀ kọ́ ní ohun ilé ànábì máa bá wọn jà máa gbógun ja àwọn wọ̀yẹ̀kún bínú olùhòlìlà títí yóò fi sí bìkínà máa ẹ́ ìdínà síríyà ìdínà òun náà ní ẹbọ àṣíkùbílà ìmọ̀gbẹ́sọ̀ ọlọ́run fún ẹ̀dá mi ọlọ́run wá ní kánàbí máa ṣe kíni kánàbí máa bá àwọn ìgbèrè jagun kó máa gbógun jà wọ́n tí tí obìnrin sí ìdínà gàǹtí obìnrin sí ẹbọ tí wọ́n fi kó nídìí ẹbọ wàyí dàgbàna wà hùdà yẹ́rù tó ọbẹ̀ kófùdù wọ̀ kò sì yọnu sí ipa kan nípa pọ̀pọ̀lọ́ ọba àríjọlá ìgbẹ́tọ̀ rẹ̀ fẹ́lú mí fàyínà wájìbà ala al-mu'min èyí tó di ọ̀ràn èèyàn lórí ẹni tó bá ti pẹ́ra ẹ̀ mú mi ní aláyẹ̀rọ̀ bí ìmá òun ò gbọ́dọ̀ yọnu sí méjì ìtọ́nà ọba ti yọnu sí ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ yọnu sí gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan ẹbọ àbí nǹkan tó jẹ́ pé à ń bẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba àríjọlá fẹ́ dání ẹni tó bá ti pẹ́ra ẹ̀ mùsùlùmí òdodo kíláàsì náà ni kó náà má yọnu sí ìtọ́nà ọba yọnu sí òun náà ní ká yọnu sí ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá bá bínú sí káṣí kí ni kàjìnà sí gbogbo àwọn pàǹkà nípa pọ̀mọ́lọ́wọ́ bá àlejò ọlá bí a ń ṣe pèsè ni bí a ń ṣe tutù ni bí a ń gbẹ́bọ ẹ̀yìn bí a jó nǹkan bí a sógùn bí a ṣàtúnfọ́ àtúrọ̀ à ń tún gbẹ́rẹ́ à ń wẹsẹ̀ káàkiri lódò gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ ṣíríkù ni ìpẹ́ ìgbé ìpé nǹkan ní ìwá nǹkan lọ́dọ̀ nǹkan ní àtọ̀tọ̀ ọlọ́run ọba àlejò ọlá ni ọlọ́run wá bínú sí ó rẹ̀ ọlọ́run yọrí sí i so èèyàn náà gbọ́dọ̀ wá sí níbi kò gbọ́dọ̀ wá yọ́nú irú àwọn ìjọba yẹn tó yẹ bá ti wá yọ́nú sí ayẹ́gbẹ́ èèyàn ṣe kí ni èèyàn ti gbá gbága pẹ̀lú ọlọ́ọ̀bà àríjọlá ìtọ́lọ́ọ̀bà àríjọlá òfẹ́ ìwọ́n ní ìwọ́n fẹ́ ìtọ́lọ́ọ̀bà àríjọlá yọ tí ò yọ́nú sí òun náà ìwọ́n sọ pé ó yọ́nú sí so látara bẹ́ẹ̀ wọ́n ní túláàsì ní fún wa òun náà ń pé ká má sí kí ni ká gbọ́dọ̀ yọ́nú sí ṣírkù ọba tó kọ́ ma ọba àjẹ́ ṣírkù kékeré ọba àjẹ́ ṣírkù ńlá ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ yọ́nú sí wáyé tó kí ní ṣírkù ní òṣàkó bẹ́ẹ̀ ó jìnà sí ibi nítorí pé tọ́nà ọba ti yọ́nú sí bẹ́yàn bá débẹ̀ yóò rí bínú ọlọ́run ọba àti ọlá ni ìyáàna ìlú òmìnira wọ́n ní torí pé ẹjọ́ bá jẹ́ mùmí ní òdodo rìlọ́ ọ̀hún ìyọ́nú rẹ̀ wọ̀gọ́dọ̀bùhù àti ìbínú rẹ̀ tábàwù eh, eh, rìdọ̀lá ẹ̀yà ni ó gbọ́dọ̀ jẹ́ kíni tábàwù rìdọ̀lá ó gbọ́dọ̀ jẹ́ yóò máa tẹ̀lé kíni ìyọ́nú ọlọ́run ọba àti ọlá wọ̀gọ́dọ̀bùhù sì máa tẹ̀lé bínú ọlọ́run téèyàn bá ti bínú kéèyàn ó bínú torí tọ́lọ́wọ́ bá ti sọ́lá ni ọ̀yọ́gbọ́gbọ́ lè máa yẹ́gbọ́gbọ́ lọ́wọ́ ẹ yóò sì yóò máa bínú sí nǹkan tó wá rí pé ó bí ọlọ́wọ́ bá ti sọ́lá nú ọ̀yọ́gbọ́ bí máa yọ̀gbọ́gbọ́ lọ́wọ́ yóò sì máa yọnu sí nǹkan tí ọlọ́wọ́ bá ti wàlà ṣíríkà tí ó sì yọ́nú sí ìpẹ́ bí ẹ̀tọ́ ọlọ́fẹ́ dámì fàyínà òláyẹ̀ ní kò bí mọ̀mìnì kò tọ́pọ̀ tó bá jẹ́ mọ̀mìnì ó àyọ́gọ̀ bí ìmá kónú wáyé sí méjèèjì wà ṣíríkù amúrò owó kàtí níta àpẹlẹ́bọ̀ yìí ìpẹ́tọ̀ ọlọ́ọ̀bà ó ní ó dájájú ọba Allah kò ní orí ní ẹnikẹ́ni tó bá ti ẹbọ pẹ̀lú ẹ̀ ẹ tó bá pa nǹkan ní ìpapọ̀ ọlọ́run ó gbẹ́tọ̀ ọlọ́run kẹ́dà ní ẹ ọlọ́ọba àlìjọlá ní òun ò ní orí kí o ọ̀yá ti rùmà lónà àlìká bí mà yẹ̀ṣà ètò bá ti wá kéré yàní tó èyàn ti wà ní lábẹ́ pé tó bá wù ọlọ́run yóò ṣàforíjì tó bá sì wù yóò fìyà rẹ̀ jẹ yẹ àmọ́ kò ní ṣe kíni irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣe gbére nínú náà tó bá jẹ́ àlùfẹ́ yá náà tó gbogbo àwọn tó bá jẹ́ dúró náà ṣeré àwọn tí ìbá ti ṣẹ bọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tá a mọ̀ ní àwọn amutí à ń ṣe jìnnà à ń jalè à ń ṣe gbogbo àwọn wàkíwà ò bá ẹ̀ka mọ̀ pé kò bẹ́ẹ̀ sì mu ẹ̀ tó gbogbo àwọn eléyìí ó kéré tẹ́bọ̀ tó bá jọ àlùkìyàmà béèyàn bá kú tí ò bá túbá èèyàn wà lábẹ́ tó bá wọ ọlọ́run ọlọ́run lè ní mo yáàfì rẹ ẹ́ mo yáàfì rẹ ìbí ọ mọ̀ bó ṣe lóòótọ́ àmì ìbí ọ mo yáàfì rẹ ó fi ráhùn báyẹn lójú ọlọ́run ọba àdúgbò láti lè fi ájúlù báyẹn lójú àwọn ah, ló ṣe léyìí ìwọ́n náà ló ṣe lóòótọ́ ó sì ti ààrẹ ìyá tọ́lọ́wọ́ wa fi lè yà rẹ̀ jẹyàn tí ó tẹ̀fara wa yọ̀yàn kó nínú yà tí wàá fi fara jẹ̀ sínú àjẹ náà so èwo wa làmọ̀ tọ́lọ́wọ́ fi bá wa lò àmọ́ ìjọ fi bá yẹ ló òun náà ló pa àdó jẹ́ pé èèyàn fojú kéré ẹsẹ̀ èèyàn wo gbígbà tí èèyàn ti kó sẹ́bọ ẹ̀ẹ́dẹ̀dẹ́sẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀dẹ́sẹ̀ ni lóòótọ́ wáyé tọ́lọ́wọ́ fi yà rẹ̀ jẹ́ ọgbọ́n bó ló wà tó wá ju àlùfẹ́ yà mà so látara délé yìí ká máa sáfẹ́fẹ́ mo bá ti wò rí nípa àmọ́ tọ́lọ́wọ́ bá ti lọ́la tó fi bá wa lò inú ayé mi bákan náà ní sọ́tò ìgbà ìdá oni na umar yusuf bi billah o dadaju en tó bá pa nǹkan pa ko lọ́wọ́ ba ali jola faqad harrama allah alayhi aljanna oni lọ́wọ́ ba ali jola ti si aljanna le wo en tó bá pa nǹkan pa ko lọ́wọ́ tó gbé to lọ́wọ́ fẹ́ dá mi lọ́wọ́ ba ali jola ti aljanna o so le wo fún o de wo fún ko ni wo be lai lai wa mahwaru nar ibi jo wa dali ti en ibi jo pa le alamari le ti o na ni na tó bá jo bi da kiyama wa ma lil zalimin min ansar awala do si o ne da ta ti ona wa lọ́wọ́ alábòsí àbí tó ga jù náà ní ẹgbẹ́ tọ̀lọ́ ọba àlùfẹ́ láfẹ́dá mi òpèlú bá ti wá yà bá ń bá jẹ́ àlùfẹ́ àmà wọn ò ní olú rẹ̀ lọ́wọ́ wọn máa ké òsẹ́ni tẹ̀sán tí ó ràn wọ́n lọ́wọ́ wọn bẹ̀ nínú wọn máa wà nínú ìyàlọ́ ní náà Ànábì sallallahu alaihi wọn ni wàkàlà tí ó pa kankan ní papọ̀ máa bó ṣe òkó máa anábìnrin dákàlà jẹ́nà irú ẹni bẹ́ẹ̀ yóò wà jẹ́nà wà màlàkíyàwó ẹni tó wá tó wá pàdé ọlọ́run nígbà kejì yóò ṣe kù bí i ṣe à tó pa kankan papọ̀ mọ́ ọlọ́run bàlùjọ́lá bó ṣe òkú ìtàn yóò kéré ma ó wá gbé bá di ọjọ́ ọ̀gbìn ìyáàmà so eléyìí òun náà ni ah, masala ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ṣe wá sálàyé fún wa ìpè ó ṣe pàtàkì ìpè gbogbo ẹ̀ tó bá jẹ́ òun ní òdodo pé ká mọ̀ nípa rẹ̀ ó sì ẹ̀dá ìgbà tá a bá mọ̀ tán kágbéyàjú láti máa ṣiṣẹ́ tọ̀ ẹ bọ́ ìyẹn gbọ́dọ̀ máa sá fún ó bá ti òkó ṣe kíni ó bá ti òkó kiri ma ẹ nítorí pé èèyàn kì í wo kékeré ẹ̀ṣẹ̀ ẹ èèyàn ò wo títóbi ọba téèyàn ṣe kíni ọba téèyàn ń ṣẹ̀ òní ògbé àti ìgbà kékeré lásán ẹ̀ kọ́dà ìgbà kékeré ọkà bàbà lásán gan ó lè ṣe kíni ó lè fún ẹ̀yà gèlè rí ọkà bàbà

a máa tẹ̀síwájú níbi masala ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí ó ṣe pàtàkì ó yẹ kí ọ̀kálùkù akánimọ̀ nípa rẹ̀ káṣí máa ṣiṣẹ́ tọ̀ هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Ready? Ah, ayo, ayo, ayo. Now. نعم